أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين adúpẹ́lẹ́dọ̀ ọlọ́run atọ́rọ̀ ìkẹ́ àti ìgbẹ̀fọ́ alẹ́gbẹ̀wá Muhammad kọlọ́ba ọkẹ́ ẹ̀kọ́gbẹ̀ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ìyíkù tó wájọ ọmọ Islam tí ó jẹ́ ògbé ìdí kọ́lọ́ ń jájọ àjínú wọn a sọ lórí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹrìnlá tá a nígbà tá a bá fẹ́ pé ìjà ká náà gbúdú èrè ọlọ́run nìkan láàmú àti ó túmọ̀ sí pé agbọ́dọ̀ ìjìnlẹ̀ sí ẹbọ àwa sọ̀rọ̀ nípa àmì ẹbọ ẹlẹ́ẹ̀kẹsàn tá a mẹ́nuba òun náà ní tá a ní mímọ padà àbí mímọ pẹ̀tù àti kí ni ìtumọ̀ ìdán ní a sọ òun náà ni ọ̀rọ̀ tí a máa ń sọ tí a máa fi ń gbé ọ̀wọ̀ fún ẹlòmíì tí wọ́n sì máa tàbítì kádàrà ọlọ́run tí wọ́n máa fi sì lọ́dọ̀ àbí tí ó tẹ̀lé wọ́n máa fi lọ́dọ̀. sọ pé ìtumọ̀ adáni sọ́jẹ́ òkùnfà rẹ̀ wẹ́ èyí sábà tètè mọ̀ pé ilé ilé ti ń ka yìí tó jẹ́ pé aburú wọn máa fi ṣe láti wí agbára ọlọ́run kádàrá ọlọ́run bẹ lọ́wọ́ àwọn àtọ́kùn mímọ́ padà haramu ni kíkọ idán haramu ni ó ti gbéyàn kúrò nínú ẹ̀sìn Islam. atọ́ka sí oríṣiríṣi aburú tí a máa fi ṣe àsìkò ayé àtọ́lọ́ọ̀bà àlejò lásọ̀kalẹ̀ nínú súrọ́tù Al-Baqarah ayé tó ń sọ̀rọ̀ ń pa ìṣe àwọn Yahudi tí wọ́n ń padà tí wọ́n wá sọ yìí pé nínú ọlá Suleiman alayhi salatu wassalam ní ẹbí tí èsì ń sọ fún wa ní àwọn àjẹnú tọ́lá òfin sọ yìí pé ma kafara Suleiman walakinna shayatina kafaru Suleiman yìí ti kèfèrí o ìtumọ̀ ẹ̀yìn pé ẹ bá ń padà kèfèrí ni ṣùgbọ́n àwọn ṣàyàtì àwọn yẹn ní àwọn èsì yẹn àwọn wọn ti kèfè ní sọ́lọ́run tó yẹ pé wọ́n ń kọ́ àwọn èèyàn ní ìdán ìkọ́ wọn náà ní pé kí wọ́n máa kọ́ wọn lọ́nà tí wọ́n gbó gbà máa tẹ̀bá fún ìfẹ́ ẹnu tí wọ́n yẹn ní ìfẹ́ ẹnu tí àwọn àjẹ̀lú yìí kí wọ́n lè bá àjẹ̀lú tó náà àlejò ọlá a sì mẹ́gbá àdínúṣọ́ra ká fi idán tú idán àbí ẹ̀rọ tí wọ́n pè lẹ́rọ ìṣèkè ìpè ìtọ́lọ̀ náà ni àyàfi tó bá jẹ́ àyà Qur'an àbí ọ̀rọ̀ tó dáa tó jẹ́ tó wà ní àdúgbò àdúgbò sallallahu alaihi wasallam tí ò ní kọ́nù kọ́ lórí pé èèyàn gbọ́lá fún ẹ̀dá kan lórí ìbẹ̀rẹ̀. lẹ́yìn ìgbà yẹn la wá bọ́ sí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹwàá ẹ̀ sọ́rí abẹ́kí kókó ẹlẹ́ẹ̀kẹwàá ń pa ọ̀dọ̀ táàfì mọ ìdá táàfì mọ ń ba ẹ̀ la etí ń ba ìbáàdà wa jẹ́ òun náà ni àdìọ́kàn jásijàsí rán wọn pé Islam sojú abẹ́ ń kúrò tó kọ̀ bá Islam nínú ẹ̀ òun náà ni pé ilé ayé yìí. kìí ṣe pé àsìkò kan lọ bẹ̀rẹ̀ àbíkó nígbàgbọ́ pé ọmọ lọ bẹ́ẹ̀ ni kò sí òpin fún àbíkó nígbàgbọ́ wípé àwòrán ẹ̀mí kan àwọn abọ́sára ẹ̀mí kejì so bí ìyàbọ̀ bàbá túndé tí wọ́n nílẹ̀ wípé ẹ̀mí ìyàtọ̀ lọ àtẹ̀mí bàbá tó lọ ló kó sí lára ṣùgbọ́n tí wọ́n bá níyẹn lẹ́mìí wọn ò torí ẹ̀dí kẹfẹ́ ṣùgbọ́n tó dáa jù ní pé kó máa pé olórúkọ bàbá olórúkọ ìyá. lábẹ́ eléyìí náà láti wá mẹ́nu báyìí pé àbíkéèyàn ọmọ ní lẹ́mìí sihatu aqidati al-hudud wal ittihad wa wahdati al-hudud aw al-banat awani ya aso lẹ́yìn tá a ti mẹ́rin wá lórí àwọn nǹkan lọ sókè àwọn nǹkan lọ sókè inú àwọn nǹkan àti sọ sókè òun náà pé ànábì ọ̀sára láàrin ọ̀sára òfin ànábì ọlọ́ọ̀ni ẹ yóò tọ́ wá ní ànábì kan fún bẹ́lẹ́yìn rẹ̀ máa lè ti àkídà àwọn nàṣọ́ra kí a sọ pé lásìkò rẹ̀ ni ọ̀rọ̀ ti ń bẹ ọ̀rọ̀ náà ní jésù bẹ́ẹ̀ náà sì ni wọ́n tún wọn sọ pé kò sí yàtọ̀ láàrin ìsà ọmọ Mariam àtọ́lọ́hún òun náà lọ́lọ́hún òun náà ní ìsà ọmọ Mariam. wọ́n fẹ́ máa sọ fún ayé pé àwọn méjèèjì ti lẹ̀pọ̀ ti di ọ̀kan ṣoṣo àti wọ́n sọ pé ọlọ́run ló transform tó di ìsọ ọmọ Mariam gbogbo ìgbàgbọ́ jásijásí yẹn òun náà ní ayé ó ti wà ní àárín àwọn róòmù tẹ́lẹ̀ àwọn kan nú àwọn sófì àwọn náà fún bá lọ gba pálífàfà yẹn ìròrí yẹn bá tún wá gbé wá sáàrin àwọn mùsùlùmí wọ́n wá fẹ́ máa ti bọ inú islam tí islam sì ti mọ́wọ́ mọ́kẹ́kọ̀ọ́ mẹ́. ìgbàgbọ́ wọn ní pé wahdatul wujud pé gbogbo ti ń bẹ pátápátá ọlọ́run náà ni gbogbo ti ń bẹ pátápátá wọn ní ọlọ́run ni. ìgbà mi wọn lè sọ pé bóòlù ti mọ ọlọ́run ṣe látara ẹ̀dá rẹ̀ ni bóòlù ti wá mọ ebi tú ọlọ́run náà ni ìgbà mi wọ́n mọ̀ sọ yìí pé gbogbo wa la máa pé èmi èmi pé èmi ọlọ́run ní jẹ́ gbàgbọ́ lọ́sọ pé wa èmi ní olùtọ́jú láàyè pinnu èmi ní ọlọ́run. wọ́n wá ní èmi ò èmi ọlọ́run ní jẹ́bẹ̀ ìtọ́kùsọ. ìwọ dúró lọ́tọ̀ ọlọ́run dúró lọ́tọ̀ kò sì ti ń jẹ́ lẹ́kọ̀ọ́. àkídàtu wahdatil wujud òun náà ni wọ́n fi àwọn tó fi ní a ti tẹ̀pẹ̀lẹ̀ mọ́ tí a fi máa sọ wípé àwọn rí ọlọ́run ṣe é fi àrí nǹkan kankan ìrònú lásán ni. mo máa bá wa ń tì í sí díẹ̀díẹ̀ ń gbọ́ tí làákẹ́rẹ́ bá wá lọ bí ìsìnà tí wọn náà ti wá dídò ń ẹ̀hẹ́ ọ̀nà wàá gbà àwọn tí ọlọ́run ń bọ̀ ti nǹkan náà lọ́lọ́. ngbọ́ bá rọ́ bẹ́ẹ̀ ọ̀sán ọdún gbọ́tẹ̀ ọ̀rọ̀ àwọn àti wá ìgbé mọ́sálásí wọn tó bá fa àdúkìrì rẹ̀ tó bá súnmọ́ wa ní àfa ọ̀rọ̀ yóò yé òun dáadáa àwọn kan ti wọ káyọ̀ ṣáájú òun méjì súfì wọ́n ti láwọn ọ̀rọ̀ lọ́n jẹun ti jáde ẹlòmíì wọlé ṣáájú òun ẹlòmíì wọlé lẹ́yìn ìgbà tó ń wọlé tí wọ́n bá tó ń bá tó ń sì wọlé tó ń tí wọ́n fún ni tó wọ́n mọ̀ ṣe tó ń sì ń ṣe wọ́n sì wà á bóńgó tó ń rọ́ lóhùn ọ̀rọ̀ náà ṣé irú mi mo ṣe dàgbà tó yìí ṣé wàá máa kòkò lè kún ní ọmọ ṣé mi wà bọ́ lọ́kùn orí sí ìrìn mi. olóhùn pẹ́ẹ́pẹ́ ń bọ̀ yálò <laughs> ń bọ̀ yálò jáde nígbà tó wàá rí kankan tó. lọ́sàá <laughs> ní orí ìtọ́jú ọba ló ti tẹ̀lé jẹ́ náà ọkọ̀ nìgbẹ́. àbáyé ẹgbẹ́ mi tó ń dàgbà dé yìí <laughs> ọ̀ ń dáàbò èèyàn yẹn fúlágbá yá sí lóun lọ́dọ̀ lẹ́yìn tó lọ́wọ́ ilé ìkejì náà tó lọ́dọ̀ sí ọlọ́ lẹ́yìn ọba ní ọjà yẹn fún ìtìwọ́ lọ ọ̀ sáàdì fún ọjà yẹn tó o ti rí kankan ìwọ̀ ya lọ jáde fúnra o ọfà tẹ̀sẹ̀ ìwúlẹ̀ lóun sáà ń wọ́ọ̀rì ká ah, gbogbo jẹ́ ní fóun oṣù ló ṣe àwọn yẹn sí làwọn lọ́dọ̀ ó lòun ti ajẹ tó wọ́n ti ajẹ wọ́n fẹ́ gbọ́ bàbá àgbàlagbà ìdílé ayé ìjọgbẹ́ àwọn ọ̀dọ́ làwọn ìtawí yìí ọ̀dọ́ àwọn làwọn ìtawí bí òtọ́ wa lọ́jọ́ orí gbà náà. so ìgbàgbọ́ yẹn ife wahdatul wujud ife gbogbo tí ń bẹ ọkàn náà ní ọlọ́run náà gbogbo ẹ̀ wọlé tihad ife wọn so pọ̀ mọ́ra wọn wọlé fèlú tí ọlọ́run bá lè tọ́lá ọ̀sọ̀kalẹ̀ sí ẹ̀dá wọlé fanáà fáwọn ti tán sínú ọlọ́run ẹ̀yìn tí wọ́n fanáà àwọn ti kán sínú ọlọ́run àwọn ti di sínú ọlọ́run tó gbọ́ ọpọlọ àwọn pátápátá kò sí ti rò jọlọ́run lọ tó kò sí nǹkan kẹtí ń bẹ gbogbo nǹkan yòówù wọn níbi bẹ fèèkì ni. so àkídà gẹ́gẹ́ bá a ti sọ nítorí ìròpọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn kan nínú àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ sófì tí wọ́n jẹ́ àlùkò sọ́gbò pẹ̀lú fìlọ́sọ́fì àwọn róòmù torí ẹ̀ ni àwọn èrò yìí ti ló fi wá wọ́n gbà pé tí ń bẹ tọ́jà ti òdodo tó rinlẹ̀ iná lọ́lọ́run pé gbogbo tó bá ti yàtọ̀ sí ọlọ́run fèkì ni àrùbájọ ni gbọ́ ọlọ́run kan sọ pé kúrò lọ́mọ ní àìlèyá fáání gbogbo ẹni tí ń bẹ lórí yẹpẹ̀ ní ọ̀sán ní tọ́ọ̀dẹ̀ bá wọ́n á lè fún wọn bíbẹ bíbẹ tí àkídà yìí náà ó ti wà ní àárín àwọn India náà tẹ́lẹ̀ oríṣiríṣi mẹ́wàá ń bẹ lọ́dọ̀ àwọn India mẹ́wàá ń bẹ lọ́wọ́ pé oríṣiríṣi síwájú Islam. ibi àwọn òṣèrò ìgbé ọlọ́ọ̀bà àlejò ọlá ó ti sọ̀kalẹ̀ sáwọn ọlá ìgbà míì láwọn àtìgbò kan ìmọ̀ bí wọ́n ti ndị wọ́n máa ń tẹ́lú dọ̀bà àti láwọn àyè wọ́n máa sọ̀rọ̀ bí àwọn ọ̀sìn òun wọ́n bá máa sọ̀rọ̀ gàtàgàtà tí ò ní nítumọ̀ pé ẹ̀mí tó kó sí láwọn mùsùlùmí náà lè fi gbogbo èdè wọn táwọn máa sọ jáde-jáde wọn sọ pé anel ọlọ́ọ̀bá ni ọba òdodo òun náà òdodo náà wà máa fi dùjú bá ti yé lálá ẹ̀wù tó ń wọ́ sọ̀rọ̀ yìí kò sí nǹkan tó wà bẹ́jọ́ lọ́nà náà lọ. ìgbà míì wọ́n sọ pé ọlọ́run ò sí ní òkè kò sí sálẹ̀ kò sí wájú kò sí lẹ́yìn kò sí lọ́sí kò sí lọ́sí ọlọ́run sọ àbí kò sí kò sí kò sí ẹyọ kan ti dà tó bá ti di méjì títí náà lọ. nítí ò sí rárá nù ìní àfi ọlọ́run bàlẹ̀ kẹ́ ọlá ni fi wé oríṣiríṣi ìsọkúsọ ẹni tó jẹ́ olórí wọn ni hallaj lórí madrasa tí wọ́n wà yìí nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ana mani ahawa wa mani ahawa ana nahnu ruhani halanna badana ẹni tí mo nífẹ̀ẹ́ sí náà lèmi náà èmi náà ẹni tí mo nífẹ̀ẹ́ sí ni pé àmì àti ọ̀rẹ́ mi kò sí yàtọ̀ láàrin wa èmi àtọ̀ táà mi náà kò sí àtọ̀ láàrin àwọn méjèèjì ẹ̀mí náà lọ sọ̀kalẹ̀ sí ara àwa méjèèjì ẹ̀mí kan náà ni tí n bá ní máa wò yẹn ó ní mò ń wò tó náà bá ń wò mí tó náà bá ń wò mí ara rẹ̀ náà ní ń wò ọ̀rọ̀ kóbókóbó ìgbà míì wọ́n sọ yí pé ẹ̀mí ti dàpọ̀ mẹ́ẹ̀mí bí ìgbà tí ọtí àti omi ti ń jọ wà pọ̀ bóòlù ọtí ó ti wà tí ò ní sómi mẹ́ tí ó ti lúpọ̀ mọ́ra wọn báwọn ẹ̀mí ẹ̀ ti lúpọ̀ mọ́ra wọn kò sí yàtọ̀ ó ní tó bá bá ọ lọ́ba mi tó bá bèbí náà lọ́ba ọ <laughs> irú ọ̀rọ̀ wọn kò kò tí ọmọ sọ nìyẹn torí ẹ̀ ní apá kan náà àwọn tó fi gẹ́gẹ́ bí ń ta tọ́ka sí lánàá tí a bá ń ti àdéhùn pé la ilaha illallah wọ́n bá máa ṣe lọ nígbà bá wọ̀ ya lásán ya Allah ya Allah ya Allah wọ́n bá lásán wọ́n bá bí ọjà gbogbo pàtí bá ń wù wọ́n máa ronú pé kò sí nǹkan kan ju ọlọ́run lọ́dọ̀ gbogbo nǹkan nígbà bá wọn pé ya hùwà hùwà hùwà ya hùwà hùwà náà nǹkan dọ̀míìrù nìyẹn nígbà dọ̀míìrù bá wà tó náà tí wàá ní náà tí ó lè bá àti inú ọkọ wọn fún ọ̀rọ̀ torí ẹni pé kò sínú àdìkárù Islam kí wọn máa sọ pé yáá hùwà yáá máa ń lá hùwà ìlà hùwà yáá máa ń ẹ má bà wọn ṣe mọ àkídà àtúnfin ni inú èdè lárúbáwá èèyàn gbọ́dọ̀ tó tó yáá kò gbọ́dọ̀ tó dọ mí bóòlù ó ti tó tó tó dọ mí. yahuwa yaman lahuwa ilahuwa káàdì tó máa yùn ẹgbẹ́ ìbú kò sí nǹkan kan dòun náà lọ káàdì lógóró ni òwúwà ń bọ̀ òwúwà ń lọ. sheikhul islam ibn taymiya rahimahullah ọsọ ipe wàá mọ̀lì ti sọ̀rọ̀ alálẹ̀ ismail mufrajil mubham àwọn mubham fọlá àtàlà kí wọ́n máa pé allah allah allah àbí húwà húwà húwà ó ní òsì pìlẹ̀ fún west islam fọ́dílá ní àníyàkú na ní díkìrì lẹ́kàtì wọlé àrídí àwọn asójú ó sì máa sọ wípé àdíkìrí yẹn àdíkìrí àwọn ẹni ẹ̀sà ni nǹkan òsínú islam ẹ̀tún wá ní àdíkìrí ẹni ẹ̀sà ni gbọ́dọ̀ tí wọ́n jẹ́ ní ẹ̀sà wọn. sẹ́lù islam sọ pé báyìí wà wà sí ìlàtún ilà àlèwà ìyẹn ìbídà ìwọ bọ̀là láà okùnfà lọ́jẹ́ lọ síbi àdádálẹ̀ àti àánú wàzẹ̀rí àti ìlàtọ̀ sọ̀wọ́rá àti àwálé fásidà min ahwali ahli ilhadi wa ahli istihad oni o fa yi le ngbe ba ni huwa huwa huwa o fa yi le lọ sí bi nípa Ọlọ́run ko wa wí eh taju huwa náà ni síbí wúwà náà ní ilé wúwà náà ní bọ̀bá ìdìbò pé ọlọ́run náà ní gbogbo nǹkan. onye àkídá tó lùfà náà iná ní pé gbogbo nǹkan jẹ́ déédéé gbogbo nǹkan wà tí ó yàtọ̀ síra wọn sẹ́rù islam sọ pé wàhálà ìkọ́ lèlè tìhàdìyà wọ̀zánà ìjẹ̀fà mílẹ̀ lè mùsàfìrí ó ní ọ̀rọ̀ yẹn pé wọ́n onye wọ́n tán sínú ọlọ́run tí wọ́n máa yẹn ní ọ̀rọ̀ àwọn tí wọ́n ní ìgbàgbọ́ ń gba ṣùlùlù ọlọ́ọ̀bà àdìgbọ́lá sára ẹ̀dá ó mọ́ wọn wọn ní àwọn zanadiqa àwọn hàn. sheu islam ọsọ yìí vahada kúkúrú bá gbogbo ti ń náà ise ó ní ìṣèkèfé sọ́nà ìsọ̀nù gbégbégbé ènìyàn eléyìí jẹ́. So onye ọrọ wọn kò yàtọ̀ sọ́rọ̀ àwọn táwọn náà ti anabi ànábì isa salatu wa salam fẹ́ ń ní ara náà nù tí wọ́n tún wá fẹ́jú èsè isa nìkan gangan fúnra ẹ̀ ti ń sọ̀rọ̀ ọlọ́run náà lò náà kódà wọ́n ti ara wọn fáwọn ní personality mọ́ jẹ́ pé ní gbogbo nǹkan gbogbo ẹ bá jẹ́ kó ní àkìdá jatijati bá tó tó wọn sọ yìí pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìrọ́jú pa ọkàn wù lẹ́nu ní torí kó ti wà ní bọ́ọ̀lù ní bá tó a nìkan ló wọ́n máa sùn nìkan ló máa sùn ó nìkan ló máa wà nígbà tó bá gbà pé ìwọ náà ní ọ tó ń rẹ

tọ́lọ́ sọ pé ihdina siratal mustaqim ọ̀nà pọ̀ jáde-jáde ẹ̀yọ kan náà lọ́jọ́ náà tọ́lọ́ iná ní Islam nínú tá a wá ń tò ní Islam náà ọ̀nà tó ń fà lọ yẹlẹyẹlẹ ń bẹ̀ làwọn sọ pé ó di ọlọ́run ihdina siratal mustaqim ọ̀nà tọ́tọ́ tí ó yára ojú ọ̀pọ̀ ọlọ́run tó ń di alibi dáadáa ní láti kìyàmà nípa ọ̀tọ̀ wa sọ́nà rẹ̀. sirata alladhina an'amta alayhim ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run àtàwọn ẹni ilé tí wọ́n ti lọ tí ó fẹ́ kí wọ́n lọ ló sì rọra fún wa. ghayril maghdubi alayhim waladdallin kí èsì ojú ọ̀nà àwọn ẹni tó ti bínú sí ibo wọn ti fi ojú ọ̀nà ìpìlẹ̀ ọlọ́run waladdallin àtàwọn tó yẹ pé àwọn gan ni ẹbí wọ̀ wẹ̀ wọ́n sì wọ́n sì ní ẹbí tó dúró ọ̀nà òdodo làwọn wà. eléyìí ń bá wọn lórí pé àgbọ̀dọ̀ jẹ́ àjẹ́ ọkàn burúkú tí ó tako ìbáàdà tí aláǹtẹ pẹ̀lú iyyaka na'budu wa iyyaka nasta'in èrè ọlọ́ọ̀nì kan ṣoṣo ńlá máa sìn èrè ọlọ́ọ̀nì kan ṣoṣo láàmú wà lọ́wọ́ ẹ̀ ẹlẹ́ẹ̀kọkànlá inú tí wọ́n bá ìbádà jẹ́ òun náà ní sáàpè ní dáwà ìbádàtì láì tààlà wà ádámì tẹ̀síìrì mushrikina aw ìṣẹ́kì bí kúfùrù aw tàṣíìdì mazhabi kéèyàn sọ pé òun sin lọ́run ìyá kà náà búbu ìrẹ́ ọlọ́ọ̀nì kan mọ̀mọ́bí ṣùgbọ́n àwọn gbogbo kìlàkìlà rẹ tó ṣe lórí àdínì òfò lásán ni irú tó rí okí òfò lásán ni àbí ń ṣe èméjì pé ọmọ ìjẹ pé ẹ̀sìn mìíràn dà lọ́rùn kí Islam sọ̀tánàlá ojú kan náà ni àbí kọ́ máa wòye pé ọmọ sí èsì wáyé pé tiwọn náà dá ojú kan náà náà oríṣi ìjìnlẹ̀ yẹn bí náà àwọn ọmọ náà ọlọ́run náà láti àwọn yẹn náà ọlọ́run náà ní ẹ̀ ń sìn à ìjọba ní kọ́nà ọlọ́run bá ọ dé kọ́sọ̀ ìṣòro rẹ̀ di pẹ̀tẹ́lẹ̀ tó náà ní kọ́nà wọn sọ ìṣòro rẹ̀ di pẹ̀tẹ́lẹ̀ òun náà ni ó sì fi lọ pé lórúkọ gbàá ẹ bá gbélé àní mi ń bi tọ́ ka aláàdé níbi iṣẹ́ ìjọba sí ìdíjẹ́ tara rẹ̀ yóò sì máa máa kọ́ sí ibi ìṣìlá tí mo dé káàkiri ọ́fíìsì Jesus is love. ẹ máa kàwá ìlú ah, yóò mọ̀ wá lórí níbi <laughs> tọ́ka aládé kọ̀ wọ́rí anybody kọ́lọ̀ ń kọ́ sànù wa kọ́ sàlékún ìtọ́sọ́nà fún wa ọ̀rọ̀ wa nù sọ́yìn muslim látọ̀dọ̀ Abu Hurairah kọ́lọ̀ ń kọ́ yẹnu sí ó ní ọ̀rọ̀ wa látọ̀dọ̀ àdájú wa sallallahu alaihi wa sallam ipe ọsọ báyìí pé wọ́lẹ̀bí nafsu muhammed ń bí yẹ̀yìí àníbọ̀ sọ́lá láàlẹ́ ọ̀sán sọ pé òun fi ọlọ́run tí ẹ̀mí òun bẹ lọ́wọ́ rẹ̀ òun fi búra láàyè sinọ́ọ̀rù bí ahàdùn mí ní hábì hìlú ummati yahudi jun wàlá nasarani jun fún mi yamutu wàlá mi bílẹ̀ bí ursiltu bí ilá kánà mi àkàbì náà kò sí ẹni kankan tí ó jẹ́ yahudi àbí nasara nínú àlùmọ̀ yìí àlùmọ̀ mẹ́ta ní bẹ ní Islam ìyẹn bá pé àlùmọ̀ ọ̀nà mẹ́ta ní wọn gbà fún wọn ìkan bẹ̀ lélẹ̀ inú àlùmọ̀ yìí yẹn pé àwọn àjọ ń gbóhùn dìde nínú ẹ̀ yìí tí ò sì ní sànà bí ọlọ́run mọ́tò kan ayé òbí àti mùsùlùmí àti ẹbí mùsùlùmí ọwọ́ àdúgbò mọ́ ànábì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam sọ pé kọ̀sẹ́nì kankan tí ó gbọ́ ìpè mi nínú àlùmọ̀ yìí yóò jẹ́ yahudi ní àbọ̀jẹ́ nasara tí ó wà á kú tí ó sì nígbàgbọ́ sí ti mú mú wá àfikọ́ wà nínú àtàdùn ní ẹjọ́ wọ̀nà ọlọ́run tí iyyaka na'budu tó ń ṣe kò ní túmọ̀ o ẹlẹ́ẹ̀kejìlá nínú tí máa ba ìbáàdà jẹ́ àlìhìntì kọ́ọ̀dù àná gẹ́rẹ́ hadiyi muhammad hadiyi nabiyyi sallallahu alayhi wa sallam akmalu min hadiyi aw hukmu gẹ́rẹ́ ahsanu min hukmi yìí tí ẹ̀ bá ń nílẹ́mì yìí pé ìtọ́sọ́nà tó tún bẹ tó dáa ju ìtọ́sọ́nà àlẹ́wọ̀ sallallahu alayhi lọ àbí tó ṣe déédéé ẹ̀ àbí kéèyàn ní lẹ́mìí pé ìdájọ́ kan tó ń bẹ tó dáa ju ìdájọ́ tí ń bẹ nínú ìsìláàmù lọ àbí ó ṣe déédéé rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti kó nínú ìsìláàmù kọ́ bá máa tó ìyá kan náà àbúrò kọ́ máa tó nǹkan máa gbà ó kí à ń gbára gbùgbì ni iṣẹ́ ẹ̀bùrù ní iṣẹ́ tí ò láǹfààní ní ìṣèlú. nínú ẹ̀ náà ní kẹ́rẹ́ pé kéèyàn gbọ́lá fún àwọn ìdájọ́ àwọn ẹni èsì lórí ìdájọ́ ti ojúṣe ọlọ́run sallallahu alaihi fún wa nínú súrọ́tù nìsá àyà 65 ìpè fàlà wà rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayta wáyé sàlẹ̀ ọ̀fẹ́ sílé máa ọlọ́run ní falá wárọ̀ bíkà ọlọ́run bá tọ́jú olùtọ́jú rẹ ìní mo kúkú rà láàyò mìínú àwọn káàfin yẹn àwọn múmìnì yẹn mo wò lé kí ìdòdùgbàgbọ́ òdodo àwọn múmìnì ìgbàgbọ́ mo wò lé kí ìpè hàtà yóò hàkè mú kàfí ìmọ̀ ẹ̀ṣẹ̀ dára bẹ̀yẹ̀ náà wọ́n tí wọ́n fi sọ wà nẹ́bí di olùdájọ́. lórí irúgbó tó bá ń ṣẹlẹ̀ láàrin wọn ìjà tí wọ́n bá ti ń jà tí ò sí pé kásẹ́rì padà lọ sí tíra ọlọ́run súnà àdéjọ sálà láàrin ìlébò mẹ́ẹ̀ àtúbọ̀tán rẹ̀ ò àwọn tó jókòó tì àwọn ẹni ètò yẹn wọn ò sọ́lọ́

níbi ìgbà tó ti tẹ̀lẹ̀ báwọn ọmọ tẹ̀lẹ̀ káàkiri náà táà máa ń gbọ́ ṣùgbọ́n níbi ìgbà nígbà tó tẹ̀lẹ̀ báwọn ọwọ́ ajẹ́ ibi Ramadan ti sún àwọn ẹni ẹ̀dá àgbà ìjọba ẹni ẹ̀dá àgbà ìjọ ti ọlọ níbi ìdákọjá tó ìgbà ìjọ dé ìyàwó. <laughs> àti ìbádọ́ ọlọ́run afẹ́ ti nú àwẹ̀ tó bá dẹ̀yìn àwẹ̀ àwọn aṣọ ìṣúwẹ́jẹ àfi apára tọ́lọ́ ní àṣẹ yìí <laughs> àti ìtumọ̀ ẹnu mẹ́fà ti ọ̀sẹ̀ ǹjẹ́ tó sọ ọjọ́ ìyàwó ń bá ní pé àwọn tọ́kọ̀ lójú òkú náà mùsùlùmí yẹn àwọn jẹ́ ń àwọn mùsùlùmí ẹ̀rọ àti ẹ̀sẹ̀ Islam wa nígbà bá dábàá kọjá pẹ̀lú gbàgbọ́ pé ẹn tó sí ìyẹn ògùn ni ògùn ni lògùn ni ẹ̀kún wọn wá wá bí ó wà àti sàgbọ́ agbára ọlọ́run tó wọ́n sọ dòwò èdè òbí síbi iná wọ́n sọ dé sàgbò tọ́lọ̀ wá àgbò sàgbò sóko lóògùn àwọn sàgbò bí ẹ̀sùn kọ́ni àwọn òní olórí àwọn tí ń jẹ́ sàgbò ànábì ọlọ́ọ̀nù ọlọ́run ọ̀ka yẹn ṣùgbọ́n wọ́n á ti mọ̀tẹ́ mọ̀tẹ́ ọmọ rẹ̀ bìnrin kẹ́nu ọmọ rẹ̀ bìnrin lọ́dọ̀ bá fún ọlọ́run bá tẹ̀ bìyẹn ọlọ́run ẹ sọ ayọ̀kọ́ yẹ pé ìwọ̀n mọ̀ ọ́ ṣùgbọ́n ṣèyítọ́n lódúró tì wọ́n ṣèyítọ́n gidi lódúró tì wọ́n yóò bá wọn ti tiẹ́ ń fẹ́ ẹsẹ̀ ìgbọ́n ẹsẹ̀ ìtàn báyìí ẹ̀wọ́n ló bá ń fi irin ṣe sẹ́ báyìí ajá alájá wọ́n já lórí ni wọ́n wulẹ̀ ní ibi ẹ̀jẹ̀ wà mùsùlùmí tẹ̀ tó wà ní yẹn tó àmọ́ pé ìlú sẹ̀ríà àwọn ọjà orí ẹ̀kú mẹ́rin àbí wọ́n bẹ́ẹ̀ tí a bá ìtìsẹ báhùn ara wọn ò ní balẹ̀ mọ́ bí ẹni tí nǹkan ṣe wọ́n jùmọ̀ ṣe tẹ́sìn wà tẹ́sìn yìí nínú ìrẹsẹ̀ tí ń bá sọ̀rọ̀ tẹ̀jẹ́ ń kàn fáàtì dáadáa tọ́ sọ̀rọ̀ sẹ́yìn náà sọ̀rọ̀ tó farabalẹ̀ nígbà bá di pé èèyàn ò bá gùn ọ̀tí ẹ bá ń ṣe báyìí bí ìgbà tí mo lè ṣe èèyàn mọ́ rárá ṣé nǹkan rẹ mu ìtí èèyàn ó fi mọ bí ṣe tọ́ ọlọ́run bá lè jọ láti ẹ pé àmúmìnira ò lè tí ìdí múmi òdodo hán tó jẹ́ kí wọ́n sọ àwọn Ànábì sallallahu alaihi wasallam ń dẹ́n tí ọmọ àti ìdájọ́ láàrin wọn pẹ̀lú ayé ọlọ́run àti súnà rẹ̀ sallallahu alaihi wasallam thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt tí wọ́n sì ní kọ́nù kọ́kọ́ kankan nínú tí wọ́n Ànábì bá dálẹ́jọ́ tí wọ́n bá ti rí kọ́nù kọ́ alharaj ọ̀nà ní dírò nàbà àbí dírò sọ́dẹ̀ kí bá yọ fún pẹpẹpẹ tí mi yìí fẹ́ akólóso ibà mi ọ̀yọ́ ló fi ní jẹ́ haraj wà máa jẹ́ àná alẹ́ fún ìdí nìbí ní haraj àwọn ọ̀nà tí ó fún yín gbáyà tẹ́ẹ̀sì pé kí ni yóò kí ni yóò lù mí ṣe máa fi dínú ìgbà ẹ bá ní ọlọ́sìn kankan tí ọjọ́ tó ń bọ̀ bá ń ṣe tán pajápajá tó á ń kí ọmọlẹ̀ mọ̀ pé kí ni yóò fi ìtura tán nǹkan nìjẹ́ yìí ní o ti o ti yálà tí ìfowó àmì rẹ gbogbo òṣèlú yóò ti pẹ̀tẹ́lẹ̀ yóò dolówó lọ́wọ́ o náà ti ṣe báyìí kó tó tọ́jú kó náà mọ̀ sí wá mi lọ kó jí ní wá mi lọ sí ọ̀jẹ́ bíi mẹ́fà kó lè dolówó ọ̀nà mẹ́fà. nígbà ọba ṣe tọ́lọ́mù bá wá sí náà fún yọ adé bàbá ńlá ti rí lọ́wọ́ ah, bàbá sí ọ ọlọ́mọ sí àlọ́nà wọ́n ti di àti náà àsìkò ọlọ́run ló dé wá bá ọ ọ̀ntara rẹ̀ jẹ́ tí ẹ bá fẹ́ kájọ rẹ̀ ọgbà ẹsẹ̀ ní ọ̀sà fún àti ń tọ́ ọ̀tọ̀rọ̀ dáadáa àti ń tọ́ ọ̀tọ̀rọ̀ dáadáa ọlọ́run ọ̀rọ̀ ọ̀dọ́ ni ọ̀fẹ́ sọ̀rọ̀ ọ̀sáfẹ́sẹ̀ tọba ti gbẹ̀sẹ̀ ó tọrọ àforíjì òní sọ́sọ́kúsọ ọ̀fẹ́ wùwà ọ̀sáfẹ́sẹ̀ òun ní lọ́jìtì ọ̀sáfẹ́sẹ̀ ọ̀wà ní ilé rẹ̀ ọ̀sáfẹ́sẹ̀ ìfẹ́ ọlọ́run àlejò ọláyọ̀mọ́ wá bá ọ ọ̀gá ọ̀gá ọ̀gá orí ọlọ́run ní ìfọ̀kànbalẹ̀ tó máa ń fọ̀ dàbò ọ̀nà lórí tọ́lọ́run bá ti fún ọ tó ní ẹnìbọ̀dì ìtẹ́nìbọ̀dì bá rí wí yọ̀wá ìdàgbàsókè ọ máa bá ọ tó ọmọ máa bá <laughs> <laughs> àwọn tí ló ló ló kọjọ àánú ọlọ́run kọ sáfẹ́sẹ̀ ọlọ́run máa sàánú rẹ̀ tó bá ṣe ipe ọ̀ǹdẹ́sẹ̀ owó tó ń wọlé orí ẹ̀dẹ́ ni o orí ẹ̀dẹ́ ni o iná na sẹ́sẹ́rì lè hùwù nínú ẹ̀sùn láyé àmọ̀ jẹ́ wọn lẹ́kẹ̀ orí ẹ̀jẹ̀ láwọn ti fún wọn tí wọ́n ní mọ̀ wà ìdá arájínà ànàhùlíkà kọ̀rìyàtà ní àmọ́rúnà mùsọ̀rọ̀ fi ha fàfọ́sà kú fi ha fàhàkọ́ àlẹ́ àyíká olùfájà àmọ́rúnà mùsọ̀rọ̀ fi ha àwọn tára rọ̀ tọ́lá ń bẹ fún tó yẹ kò sí tiẹ́fà tiẹ́fà lápá sí àwọn láàjì ọrọ rùn fún wọn tí wọ́n mọ wọ àpòkì wọ́n mọ dẹ́sẹ̀ wọ́n mọ dìde àtẹ́wọ́ wọ́n mọ mutí wọ́n mọ pa wọn mọ tí ò mọ ha wọn wá balẹ̀ jẹ́ fàhákọ́ àlẹ́ àlùkáwò ọ̀rọ̀ àwọn lórí yẹn gbogbo kòrónà kòrónà kòrónà ọkọ̀ àfọ̀jú ìgbà tí ń ṣe lọ àti òjò àgbọ́kọ̀ǹtò ẹ̀mbà ti lágbára lágbàáyé yọmọ rí àwọn òkú jẹ iṣẹ́ táríkà ń ṣe òkú mi. ànínú àkídà wọn ni pé ìdá alámúfẹ́kùn kẹ́lí máa ń sáàkùdù kàlìkì láàbò tí wọ́n bá jẹ́ ajá tí ọmọ jẹ àwọn èèyàn àwọn èèyàn ó jẹ ajá tí ọlọ́run tó ti wà jẹ ọtún tó ọtẹ rẹ inú ìgbàgbọ́ wọn wọn gbọ́dọ̀ sọ bí gbogbo gbogbo àgbáyé ìdí sòtí lu wọn bá ń gbòòrò títí wá rí bó ṣe rí yìí wọ́n ti plan ẹ̀ kalẹ̀ wọ́n ti plan ẹ̀ tí wọ́n tó bírú wa wọ́n ti plan ẹ̀ kalẹ̀ gbogbo ìsìnmọ́ gbogbo colonization kí ni kí ló wà mẹ́ èmi ká jẹ gàba lórí àwọn kan títí wọ́n máa dá títí yẹn máa burú náà ni ní colonization ti ń ṣe ní ìsìn jẹ́ ti colonize for economically politically militarily wọ́n fẹ́ẹ́ sì ní wọ́n colonize even education ẹ máa rẹ ju de masa ju de fi ìdìbò nílé papọ̀ àgbọ̀bá tó dọ́dọ̀ wọn bí a ṣe pọ̀ tó yíwá yẹn wò lè jẹnẹrétì náà sẹ́yìn wọn mọ̀ lónìí yíwá yẹn kan àtògbò ìbàdàn àtògbò yọ̀sẹ̀ èdè wọn àtògbò nàìjíríà o wọ́n dẹ̀ ń fi ẹ̀lẹ́tíríkà ní ẹ̀ tó lè. pòfẹ́sọ̀ ti fún bẹ́ẹ̀ tí èdè wíwọ̀ ẹ̀ṣẹ̀ òṣèlú sí bẹ́ẹ̀ tó China ni ó tẹ̀lé tó wá ta nǹkan fún wọn tí wọ́n gbé máa rí iná lò tí wọ́n òbí ní problem pẹ̀lú common one dáhùn àlò ẹ̀wọ̀n gbà. gbogbo information àwọn pátápátá wà ní surface gbogbo information dáhùn ẹ̀yàn ẹ̀yàn fóònù ọ̀sẹ̀ ní ìdílé ọ̀sẹ̀ ní kẹ̀kẹ́ owó rẹ̀ transaction gbogbo wà ní surface satellite ta lọ́ta fún wa àrùwò láti Japan àrùwò láti Amẹ́ríkà ọ̀hún ní China grade one China lálọ́ra bọ́bá jábọ́ ní ìfìta gẹ́bà tún gbé ẹlẹ́sà ní wa àjẹ́ nǹkan kan àjẹ́ nǹkan kan kálukú wọn kàn jẹ gàba lórí ayé ni ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù ọlọ́run bá sọ yìí pé a gbọ́dọ̀ tẹ̀ bá fòfin ti ọlọ́run àti tòjíṣẹ́ ẹ̀. àwọn yẹn wò lé tí ìdòlùgbàgbọ́ òdodo tán tí wọ́n fi sọ anágbèwà Muhammad sọ̀rọ̀ àyè tí wọ́n fi dán sọ́dí ọ̀gá tí wọ́n máa gbọ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀ ntọ́ba sọ́nu Quran àti ntọ́ba délẹ́jọ́ tí mo sì nírí kan bẹ́ẹ̀ ni máa tí wọ́n sì tó bá ti di pé ìdájọ́ ọlọ́run rí èyí tó fẹsẹ̀ rinlẹ̀ tí ó bá fẹsẹ̀ rinlẹ̀ tó bá wọ̀ ló ṣe olùmọ̀ lọ síwájú ìlú ṣùgbọ́n tó fẹsẹ̀ rinlẹ̀ tó sojú abẹ́ǹkò inú koran lọ́wà inú àdìs tó fẹsẹ̀ rinlẹ̀ lọ́wà tó wá takò tó ní mi bẹ́ta rẹ̀ ìbádà rẹ̀ ti bàjẹ́ lábẹ́ ilé náà ni gbogbo constitution ti ń gbé kalẹ̀ tọ́jẹ́ pé àwọn míì wá ní lẹ́mìí pé ọ̀dà ju sẹ̀ríà ọlọ́run lọ kìí ṣe pé sẹ̀ríà tako kẹ́ẹ̀gbé constitution kalẹ̀ o àwọn nǹkan míì tí ń bẹ́nu sẹ̀ríà tí sẹ̀ríà sojú abẹ́ ń kó ń pa rẹ̀ nípa general principle tọ́ba ti jẹ́ pé ẹ ti kó sínú constitution yìí tọ́jẹ́ pé Islam lẹ́fẹ́ máa tẹ̀lé fundamentals of Islam ẹ ti kó sínú ẹ̀ àwọn èsì Islam sọ díté rẹ̀ ẹ ti gbé síwájú lọ́dọ̀ àwọn adájọ́ lọ́dọ̀ àwọn lọ́yà àwọn èsì Islam fààyè ilẹ̀ ìpé àwọn onímọ̀ máa ti jihad lórí ẹ̀ kí wọ́n máa ma ìdájọ́ tó súnmọ́ yìí tọ́lọ́ ń kojú abẹ́ ń kó ń pa rẹ̀ àwọn onímọ̀ ti wà tí ń sẹ́ yẹn lọ kò sí ìwọ̀n bí constitution ṣùgbọ́n ẹ̀hún àwọn ọ̀rọ̀ kan jọ ẹni ẹni òfin lábẹ́ ìlú yín bá ti takò ọ̀rọ̀ tẹ́ fún jọ yìí ah it's not and void ọ̀lágbára kankan ẹgbẹ́ òfin ẹ̀sìn ìjẹ́sì Islam ẹ̀sìn ìjẹ́sì Quran ẹ̀sìn ìjẹ́sì hadith ìtọ́jú wa first item nínú constitution Nàìjíríà nìyẹn the content the constitution yóò ẹni òfin yóò wù tó bá ń rú ní nàìjíríà yìí tó ti takò báyìí ah it's not and void to the degree of its inconsistency abẹ́yìn lọ́yà òsì bí bọ́ bá ti takò tó ní òfin ní ní òfin ní nítumọ̀ tó láti sọ́nù à ń gara wa ni à ń gara wa ni ẹ mùsùlùmí ẹ tẹ́tẹ́ mùsùlùmí à ń gara jọ ń gara wa a ti fi ìsìlámù afárá àjẹsí ìsìlámù àpárá gbogbo ìjẹ́ ẹni ẹni ń sáfàrà gbà kankankan ẹ̀ àwọn tí a wà lókè ìlú jó ṣe é ṣe tẹ̀ pé ìṣesí constitution náà sì nu ní ẹsẹ̀ máa ń lò ní ti pronouncement court bá sọ ní ìjẹ́ constitution lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹ̀bá sọ pé a bí lélẹ́yìí o tí constitution bá sọ tí tọ́ba sọ ló wà ló pé a bí ni tọ́ba dé kóòtù pé a bí wọn kọ́ mi kọ́ sí ọ̀ka ìgbà wọn kọ́ sí bí ni ẹgbàá lérò

ọlẹ́tọ̀ káti máa lò náà a máa gbẹ́jọ́ lọ rẹ̀ ọ̀tọ̀ ní pé mọ́kàrà ń àkáàkàlà àbápà ọwà fọ́ọ̀sì láti pé kọ́ lọ rẹ̀ tó rò ní tọ́ọ̀rì ọ̀tọ̀ nìyẹn á mọ̀ pé rẹ̀ ṣùgbọ́n ní ẹ̀mí rẹ̀ gẹ̀ wọ́n náà sọ torí àti mọ̀ pé òfin tí wọ́n lò kìí sòfin lọ́lọ́ kódà bó jẹ́ ní ọlọ́run lọ́wọ́ lórí ìlú wọ́n máa fẹ́ kìí sòfin tọ́lọ́run wọ́n lò bẹ́nu òfin èyí ọba tọ́lọ́run mu nìyẹn òfin Islam ọlọ́run mọ́ lórí àdámọ́ kò sófin ọ̀sọ̀ wípé máa jáde máa tó lórí ẹ̀ sọ àwọn nǹkan mi tọ́yẹ pé kò síbú yẹ kọ́ bá òfin mu òfin Islam ṣùgbọ́n jẹ́nẹ́rálì tí wọ́n tẹ̀lé tí èso òfin tọ́lọ̀ ni tí ọba lè tán mo ṣe kí ni mo lọ kódà bó sowó lẹ fẹ́ ná sí ẹ ná sí kọ́ wọ́n fi dé tọ́wọ́ ẹ pé yín lẹ fẹ́ yọ̀ǹda kọ́ ó lè kọ́ jàre kó sì jọ lójú kọ́ jàre ṣùgbọ́n níbẹ̀ bá dé kóòtù ó lè change torí pé ìtadájọ́ bá gbọ́ lẹ́nu yín ilé ẹni kẹ́sì lè dùn jẹ́ni lọ́lọ́ kẹ́sì lè ń pọ̀ fún jẹ́jẹ́ lọ́lọ́. yóò tó bá ti ní ọlẹ́tọ̀ọ́ ká òfin mí yàtọ̀ sí òfin tọ́lọ́run ó ti kúrò kódà bụ ní lẹ́mí pé tẹ̀rí àlọ́ bẹ́tà jù bẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ ma máa lo eléyìí àpé ìwọ nìkan o lọ jìlọ fi Islam àti jàhìlíyà ọlọ́run ti ṣe oní náà wọ́n kọ̀ǹbáyìn rẹ̀ láti lọ sókè ṣe ń kọ́ ṣẹ̀ríyà náà gbèbè orí Kano orí Zaria wà ní wà nílọrin wá bí náà sọgbẹ ọmọ ọkọ ti sẹ yà ọkọ ti ui wọn ti sọ mí tẹ ní èsì ó tó bí ọdún mélòó kan kò tí ì rí mọ́lẹ̀ wọn ti sọ mí tẹ solution wípé kọjẹ ọ̀nà tí ui ọkọ máa fi pawó ẹgbẹ́ tó lè yẹn lò èyí bá jẹ ìdíje lọ́dọ̀ wa ní èsì ní ui ní èsì àwọn fúlẹ̀ǹtì ọmọ wa from from from the world táwọn tó nàìjíríà lò kàn. o sì tún wọ́n tún máa pa owó bẹ̀rẹ̀ pa olórí ní káńtàlì torí ẹ̀ pé ẹgbẹ́ ṣe ìṣẹ̀lẹ̀ islam lẹ́fi ṣùwọ́n látàwọn èèyàn wá ṣe lọ́ọ̀kẹ́ ìṣeré ó ti dẹ̀ ìṣẹ̀ padà ọba di lọ́ọ̀yà tán tọ́ da adájọ́ tán ṣé ń tọ́ fẹ́ máa máa títí sẹ̀rí àti ìbẹ́lẹ̀ àwọn abala abitọ́ tako sẹ̀rí àbẹ́ àbitọ́ lẹ́sọ̀ kọjá pé èyí ò ní yọ̀wọ̀ àdìsọ́ lọ́lá jù nínú ọkàn rẹ nínú òròrí rẹ wọ ọmọ tó jẹ́ mọ́ mùsùlùmí. torí ẹ̀ ló jẹ́ pé kéèyàn máa bẹ̀rọ̀ kọ́lọ̀ ń kó fi àrísìkí òun síbi tó jẹ́ halal tí òun lè ní dáàmú ọ̀tọ̀ lákàwé ọ̀tọ̀ láríkìtì ẹlòmíì tọ́ka lọ́wọ́ fìfì ibẹ̀ ẹlòmíì yóò kà á dáadáa ìbomi lọ́wọ́ fà ìdìdì rẹ̀ ṣùgbọ́n òun yẹn náà lè wé yọmọ rí lò bẹ́ẹ̀ náà ẹlòmíì bí ọba tí ìsàlẹ̀ rẹ̀ kò ní lówó lọ bí òtún tí ìta fún ẹlòmíì tí ó rí iná rí owó níbi ilé rẹ̀ gẹ́gẹ́ náà ní ọ̀nà òtún ní rí de ẹ ojú tó bí ọlọ́run ó ń lọ́ta lẹ́wọ́ ọba wú ilẹ̀ ọba gbé ọ̀rọ̀ fẹ́ dọ́ra tọ́ba mọ̀ fún nǹkan máa ń bẹ́ẹ̀ lẹ̀ <laughs> káàtà oní àti ti taalẹ̀ ojú owó ti nǹkan bí oní àti ti ń bá gbèsè ayé lọ ẹ̀wọ̀n ti tóbi ọlọ́run tọ́lọ́run fi sọ pé alhamdulillahi rabbil alamin gbogbo ẹ̀yìn pátá ìtọ́ tọ́lọ́run ni ọlọ́run ti ń rí gbogbo ẹ̀dá pátápátá lónìí rẹ̀ lọ́nà tí ń tọ́jú wa. àwọn àgbàlagbà àwọn ìjọba ti ń sìn wọ́n tá a pa ń sìn ẹ̀wọ́n fi fi dẹ̀rùn tó ṣe ṣe ṣe ṣe ṣe ṣe àwọn ìsọ̀fà ń sẹ́ náà táwa ní ìsẹ̀ra ń bá. bẹ́ẹ̀ náà sì ni ẹ yóò sọ bá ní àdìẹ́ ọkàn yìí pé Islam òfin rẹ̀ ó ti wà outdated kò bá gbà mọ́ mọ́ à ìyá kan ní abudu rẹ̀ ò ní tùmọ̀ kò sí ní tí ọba gbà mú ní òfin Islam àti ìfúnlọ́bà àwọn onímọ̀ tí wọ́n jẹ́ fọ́pà á tí wọ́n tètè máa rí léèkì gbogbo tí ń ṣẹlẹ̀ mọ́ òfin Islam torí pé àwọn ẹni ìṣáájú gbogbo àwọn tí a fi kú sáǹkà wọn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kọ́ ni nọ́ọ̀sù kọ̀ọ̀rọ̀ àti nọ́ọ̀sù kàdé gbogbo ń tí ń ṣẹlẹ̀ lásìkò tiwọn làwọn gbàjọpọ̀ wọ́n wá wo pé tí lọ́ba mọ́nú òfin tọ́lọ́run tọ́lọ́run tójú abẹ́kòó parí àti tòjú sí ọlọ́run sọ́la ní ẹ̀fọ́ wá gbé tí a fi gbé parí káwá mọ update fíkù rẹ from one century to the other ìní ìkágara débà àwọn kan náà àwọn onímọ̀ láwọn àsìkò kan láti wá òkè àkínní ah, Islam sọ lórí ilé ìpínlẹ̀ Islam sọ bàjẹ́ wàhálà tí ì bá ti bẹ́ẹ̀ kò sí kò sí nǹkan náà ti ń bẹ tí Islam ò ti ní provision fún inú kó sojú abẹ́ nǹkó ń parẹ̀ inú kó fún wa ní general principles bí ẹ̀ sì ti ń ti òkè táyé náà nìyẹn ntí kọ ntí dọkọtún yẹn wà fún general principles náà yóò fún yín kèsì pé ọ̀sán pé zéèdù àti amúlù kan tẹ̀lé tètè rárá ẹ̀yin lẹ́wọ̀ àmọ́ pé ìwé ti zéèdù àti amúlù tiẹ̀ ń jà sí ìgbà báyìí ọmọ bẹ̀ lẹ́ẹ̀ma wà kí wọ́n máa kó tiẹ̀ ẹ̀kọ́ sí nàìjíríà tẹ̀sán báyìí tẹ̀sán mẹ́mkan báyìí wọ́n máa kó tiẹ̀. sokosi nǹkan tó ń bẹ lórí yẹpẹ tó lọ́wọ́ bá wọ́n ti ṣèwé lórí tí wọ́n pè ní at-takhrij al-fiqhi at-takhrij al-fiqhi ẹlẹ́wọ́ lórí net àwọn contemporary issues bóò láti exploit tó wà ní fíkì òkun táàfin mọ̀dájọ́ ọlọ́run lórí ẹ̀ wọ́n sì ń pè kéka ní fíkì nawazil onáàní kí ni àwọn ìdájọ́ ọlọ́run tọrọ pọ̀ mọ́ àwọn nǹkan ìṣẹ̀lẹ̀ nígbà. so majalatul fiqh al-islami ọwà èmi náà ní kọ́pì kan níwọ̀n bá tí mo lè rà pẹ̀lú owó studentship mi tí mo ń ṣe ń gbà náà sì ti rà mí lé lórí forty volumes mo rà mẹ́ tó sì tóbi gbàngbàngbàngbà ọ̀n bẹ́ẹ̀ mẹ́rẹ́ nìyí forty volumes ni mo rà mẹ́ sọ àwọn afáà sì gbìyànjú lọ rẹpẹtẹ lórí àwọn contemporary issues ní sáyẹ́ǹsì ni ní economics ni. tí wọn ò sì ògbò tí wọ́n ń ṣe torí ẹ̀mọ́ tó máa ń ṣàlàyé fún àwọn islamic cooperatives ẹ má jẹ́ ọjọ́ kọ nìkan lórí bí ẹran háràhárà àbúrò yorùbá ti máa ń ẹ kàn kọ lórí ẹran háràhárà islamic bank islamic cooperative islamic nìkan muslim cooperative ni ẹ máa pè é islam ò ní sáà ti ṣe wà àti tẹ́ ẹ bá bọ́ sínú ẹ̀ yọ bọ̀ sábẹ́ muslim cooperative muslim bank muslim clinic kan ṣùgbọ́n tẹ́ bá ti ní islamic àwọn èèyàn rò pé gbogbo ń tẹ̀sí ń bẹ̀ lọ́wọ́ islamic bẹ́ẹ̀ ẹ̀sìn ìṣètì ọ̀wà islamic ń bẹ̀ so ẹ ní di àwọn expert ní ọ̀rọ̀ tayé economic ẹ ní di àwọn expert nínú sharia tọ́jú pé wọ́n mọ̀ wò transactions yín from one from one to one uh, from one to the other tí òfin jẹ́ pé ẹ ti wá jìnnà sí Islam ẹ sì máa pè ní ìtàn Islam wọ́n wá pé Dr. Abdulayi Dalagun you are invited fún ìpínlẹ̀ eh, máa ń pè kí nígbà máa ń pè ní ọ̀dọ́ bí ìdí jẹ́ ẹ̀hẹ́ aná àjẹrà ni abrogation rẹ̀ ẹ bá ń sọ abrogation rẹ̀ ẹ̀hẹ́ adm ẹ̀jẹ̀ jàre adm ẹ̀hẹ́ so wọ́n àdé ẹ bá bá wọn ṣe wọ́n àdé ẹ máa ṣe wáàsí wáàsí lọ́kàn yìí wọ́n wà á fi wáàsí ní legalize gbogbo jẹ́ sí ń ṣe fún gbogbo jíjẹ ọdún kan ẹ̀ sí náà rí ṣùgbọ́n wọ́n máa fi gbóòsì pé ó dá àdọ́gba àdèyí lálágbọ̀n tọ́mọ̀ nípa fífi lè wá bá wọn ṣe wáàsí ọdún tẹ́rí wá sí ń ṣe àwọn ilé ẹgbẹ́ wáàsí lè mọ́jú ìṣẹ́jú mẹ́wàá sílẹ̀ dógún lọ́wọ́ fún ní táìmù

lẹ́kítọ̀ wọ́n ti ní pọ́sù wọ́n ti ní góòlù fasalaiti lanu ọkàn fi ọkàn dàpọ̀ lọ. kọ́lọ́n kọ́ sàlùwà o káwọn ọ̀rọ̀ yóò lè wúlò láti sọ́ọ̀tù ipa fi yọ ẹnibọ̀dì kò sẹ́ńtì ò níbi tó kù sí kọ́lọ́n kọ́ tún gbogbo wa jẹ. kò ní bójú mu kọjá pé èèyàn wà jẹ́ ipe àwọn nìbámu yìí àwọn ètò yìí yọ wàá máa sọ yìí pé ètò ti Islam kò bá ìgbà mu mọ́ irú ẹni bí o ti ba oléṣe ìbáàdà kéṣe mùsùlùmá àbíkẹ́ lómi ọmọ sàsọyán àsọjáàmù ibi báwọn mùsùlùmí ṣe dìrọ̀ mẹ́ẹ̀sì wọn ìlú kó ìfàsẹ́yìn bá wọn ẹ̀wọ́n èèyàn mi máa sọ kódà ẹlòmíì máa ń kọ́ nù ọ̀rọ̀kọ̀rọ̀ nílùú wa tá a wà yìí lápèjúwe ó wù wá kí a ṣe islam dáadáa kárí ṣe dáadáa ṣùgbọ́n ìjọba ọba wa ṣe àìsí ìjọba yẹn ó ń wa seriously a ní àwọn ilé àrẹpẹtẹ àwọn míì kàwé rẹpẹtẹ tó sì ní ibi tó bá influence member o ní source of influence in the west wa sùgbàtà bá ní àwa mùsùlùmí tá a jẹ́ ọgọ́rùn-ún àwa ń bì kan àwọn ilé àwa náà àwọn náà jẹ́ ọgọ́rùn-ún àwa rí pé bíi mẹ́wàá ní ìsìtẹ́ ìjọba náìtì yòókù bí à ń tajà bí à ń ṣe private investment ẹ̀ ń ṣe àwọn míì kí ṣe mùsùlùmí wọ́n jẹ́ bíi ọgọ́rùn-ún àwọn ìyàwó wọn náà àwọn náà jẹ́ bíi wọn iṣẹ́ ìjọba ni wọ́n ń ṣe tẹ́ẹ̀nì tó kù ní ń tajà ní iṣẹ́ láyé private ẹ̀wọ́n kò lọ́jọ́ wáyé tó ṣe ẹ̀sìn mọ̀ yí pé kálukú wọn àtẹ̀yìn tó jẹ́ mùsùlùmí àtẹ̀yìn tó jẹ́ mùsùlùmí wọ́n mọ exploit west government tí wọ́n fi enrich ara wọn kódà wọ́n tún fi kọ́lé ìjọba nínú yọmọdún ikú yọ fọ owó wọn ọ̀pọ̀lọpọ̀ etí odò gọ́ọ̀mẹ̀ntì ló ní ẹ lọ wo churches mi ò lẹ́mọ̀ rí mbẹ́ àbí sọ́ọ̀bù tó ṣe pé churches ti ń gbowó ẹ̀ ẹ má rìn jìnnà o ìbàdàn ní ẹ ti kọ́ o ẹ tó lọ nílé sókèrè àwọn kìíní yẹn affect the future ìpè bóun ni ó ṣe rí àwa mùsùlùmí táwa fẹ́ lò òfin tọ́lọ̀ làwa ń jára wá gbà ní kálukú ń ṣe wàhálà lọ́kùn kálukú ṣe wàhálà lọ́sìn ẹ máa rí àfa bá ti gbọ̀n wá lọ́wọ́ ní ọmọ bẹ́lẹ̀ ajá yìí kò ní mọ̀ pé kọ̀díṣà nàìjíríà gan kọ́kọ́ ti dá wàhálà rẹ̀ lọ́tọ̀ tó ti gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa rí ẹwà ẹwà rí private school àwọn tí ó jẹ gbèsè jù àwọn ọmọ mùsùlùmí ni mélòó ní gbowó sùn ní wọn so àwọn kìíní yẹ ọ́n àfẹ́ sáwà sọ pé ìsìláàmù wa ìní ọ̀fà ìfàsẹ́yìn ni àbí àìrí ìsìláàmù wa sí ní dá pọ́blẹ́mù rẹ̀ tí o bá mi ti yá ìdí tí o bá mi yé unlike ìlú mi ìfẹ́ tí ìsìláàmù ni wọ́n ń ṣe ẹni o bí ìdàgbàsókè wọn kó ṣe fáà àwọn lábáwá third world náà iná káwọn kó bẹ̀tẹ̀ tẹ́ máa ń categorize third world ẹ̀ẹ́dì fáwọn tó wà níwájú dúró wa lọ torí ìsìláàmù tó pa wọ́n pọ̀ ẹ̀mí tó pa wọ́n pọ̀ ìfẹ́ tó ó ń tètè jẹ́ kí ọ̀rọ̀ yẹn tètè máa tàbúlé alimẹ́lẹ́kọ̀ Abdullah fọlọ́n kọ́ kọ̀ọ̀rọ̀ ọba tó Arabia nígbà tí òtútù pọ̀ lásìkò fún Mẹdínà ó ní gbogbo ó sọ́ra fàkírà tí wọ́n mọ hablan kẹ́jì fún wọn èmi náà gbà bẹ́ẹ̀ ìbẹ̀ ńlẹ̀ mo tún mọ Nàìjíríà mo tún rà fún láì jẹ́ kí mo mọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ó sọ́ra fábílì kú ọ ìjọba lọ́rùn ẹ máa abúlà kẹ́sì fún wọn ẹ wọ̀n lọ. ìjọ kan tó fẹ́ wò pé kí làwọn èèyàn ń jẹ wọ́n ní bó ṣe wá sí aráàmù yẹn mi ò rí o wọ́n ní bó ṣe wá sí aráàmù yẹn nítòsí aráàmù sẹ́ńpá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ so wọ́n ti ní káwọn ọmọ ológun tí wọ́n lọ́ọ̀dù wọn bọ́ sí kí wọ́n wà ní ibi tó jìnnà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ náà ọmọ ológun náà wà ní wọn ìbọn kú tọ́wọ́ àfẹ̀gbẹ́ gbá báyìí irin ni ó gbà ọ <laughs> ọkàn wo máa wo jalami àbùkù ni àbọ̀ tí bẹ̀rẹ̀ gbà kọ́bá òní ni ó ètò ọ̀rọ̀ wọn ni wọ́n tó ìbọn burúkú <laughs> ọkàn wọ jalami <laughs> àwọn bájá wí àwọn ọkọ̀ wọn ti lè búkú obìnrin ò lè kú wọ́n lọ bá wọ ibìkan lọ níbi tí wọ́n ti ń ta oúnjẹ lábẹ́ òtẹ́ẹ̀lì wọ́n sábà wọn fi ìgbà kúrẹ́ bó ti wọ́ bẹ̀ lọ́nà yẹn nígbà tó wọ́ bẹ̀ lọ́nà lọ́ba di pé olùwọ́ bright ball ṣe ẹ̀kọ́ bá yẹ ọmọ ọba tó tó wá dọ̀ba bí ìgbà tí pé ọmọ ayọ̀ tó tó wá bọ́ sórí oyè sọkọ ọmọ yìí pé yẹn máa kọ́ sọ yìí pé kọfẹ́ ra yẹ láti báyìí àwọn agbẹ́dẹ́ ìgbàwà mẹ́ pé ìṣàlá báwọn ọkọ̀ báyìí close owó dá kéré lọ́mẹ́ra ó ní ó gúrú ìwú kó tẹ̀ bright irú wọn ti rí ó lè má sí owó tàbí kẹ̀kẹ́ lápò rẹ̀ kẹ́kẹ́ àwọn máa ń pọ̀ ẹ̀tẹ̀ ìgbẹ́mẹ́ ẹ̀fẹ́ ẹ̀tẹ̀ ìgbẹ́mẹ́ ẹ̀fẹ́ ẹ̀tẹ̀ ìgbẹ́mẹ́ ẹ̀fẹ́ ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ ìgbẹ́mẹ́ ẹ̀fẹ́ ẹ̀tẹ̀ ìlà ẹgbẹ́ wọn máa gbé wá ìdí ọba jẹ wọn jẹ ìdí wọn jẹ wọn lọ dànù àwọn ọkọ̀ fún mi mo ní ẹ̀yìn òkú ìrọ̀pọ̀ lówó kẹlẹ̀ yìí mọ̀ ìrọ̀pọ̀ lówó kẹlẹ̀ lábùjọ ọjọ́ sí ẹ <laughs> tẹ́wọ̀n pé mi lọ báyìí <laughs> ọba akéde fulus ìyẹn ti sọmọ sàwùjí pé wọ́n fi sọ́ọ̀bù ní fulus <laughs> lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n tẹ̀ wá tẹ̀tẹ̀ ìgbé wọn mọ̀kòkò sọ̀rọ̀ ọba ọkọ̀ wa tẹ́kì ní ike kí àwọn ní gbẹ̀ kò fún mi ẹwọ́ ìlú tẹ́kẹ̀ pé ẹwọ́ ìlú yẹn àìjẹ́ wípé àráyè sí ẹ̀sìn wa ìní ń fa problem kì í ṣe pé ẹ̀sìn wa jẹ́ ìní ń fa problem ibi tí a ti ráyè sí ẹ̀sìn ọ̀rọ̀ yẹn ń kàn ní ọ̀rọ̀ yẹn ń kàn ní ọ̀rọ̀ yẹn ń kàn ní ẹ̀wọ̀ ọ̀pọ̀ sáà bí arábíà ń jọ́bi wọ̀lá ìràwé tuntun agárá ló ti pọ̀ jùlọ bọ́ àlòkù kéré tẹ bá rọ́pọ̀ hundred more than fifty ó jẹ tuntun yẹn rà àlòkù kéré wọn jẹ wọn ti jẹ tòkò wọn wọn ti jẹ bẹ ẹ sì rẹ yóò fi ọkọ agẹrẹ bẹ yí báyìí yóò fi ọkọ tó sáà ọmọ tó ń bẹ lọkọ náà nínú orí tẹ o rí tẹbi gbòòrò ẹgbẹ́ òde tó gbòòrò ọkọ̀ lórí ọ̀sán bá kó ọmọ ìyá mi gan lọ́kàn níbi máa ń bọ̀ lọ́kàn níbi kú mi mò ń gbé ní kẹ́yìn tiẹ̀ ó sì lọ́kọ̀ tiẹ̀ wá sí àtàwọn tó tó ń náwó ọ̀run bá sàìrí <laughs> tẹ́rẹ̀ kò tó máa fi ọkọ̀ tó tó àtúntà báyìí ìgbà tó <laughs> yóò ní àkóyà àwọn obìnrin gbádùn burúkú lọ́rùn gbádùn dáadáa náà ní oṣù ọjọ́ ìgbésẹ̀ bàbá pé burúkú ọkọ̀ náà <laughs> wọ́n gbé wọn lọ ibi sẹ́láàárọ̀ ni àbíkú wọ́n tún lọ gbé wọn lọ́sàn-án bá máa dùn náà ó rí àtẹ tó rí ọmọ àwòrán tọ́jẹ́ ìpìlẹ̀ tí wá rìn lọ ọ̀nà tí ó wà lọ wá tó láti bí ìṣòro mi wá rìn lọ lórí ìta àwọn ọjà tẹ̀tù lè ìṣọ̀nkọ́mà tí ọba lọ ọjà wọ́n fi mọ́tò gbé lọ wọ́n já wọn bẹ̀ tí ń gbẹ bá ti sẹ́ ètò mi o ló tún wá á o wọ́n tún wá lọ gbé wọn ìdúró so àìráyè ṣe ìsìláàmù wa ni ò jẹ́ àárí ẹwà tí ń àti ìtẹ̀síwájú tí ọmọ wà mẹ́ èyí bá sọ fáwọn míì tí ẹ bá lówó lọ wọ́n jẹ́ ọjẹ́ owó ọmọ rẹ̀ nìkan lọ́mọ sọ́sọ́ owó ọmọ rẹ̀ nìkan lọ́mọ ọmọ gbogbo àwọn èèyàn náà bá jọ ọ̀rọ̀ fún maintenance charge ìlókù tí wọ́n wà máa mọ́tò gbèrà látẹ̀yégbó yóò sì dé o twenty naira tó bá ti lè wọlé kọ twenty naira ní púpọ̀ lọ́tọ̀ ẹ̀lẹ́ àtọ́bá máa fà rẹ̀ lọ wọ́n jọ wọn ló ti pàṣẹ ara owó wọlé táwọn èèyàn bá ń rí yẹn inú wọn gbọ́ Islam ní torí pé Ọlọ́run ni adìrọ̀mọ́ la fẹ́ lọ́dọ̀ ẹ̀ gbogbo islamic cooperative tẹ́lẹ̀ yẹn ti tẹ́ẹ̀ fi gbèsè dé èèyàn mọ́lẹ̀ àwọn míì ní kánú àtàwọn àyè míì ẹni tó lówó surplus yóò gbé kalẹ̀ sí ẹmọ àwọn ọba yá ni ọmọ àgbà padà wọn ò ní ìgbéra yóò lówó mẹ́mọ uib kàfẹ́ dákọ̀ ẹni mímọ̀ ni bí ọdún márùn tó islamic cooperative oníkàwọn ọmọ lọ torí pé wà ewu rẹ nítorí islam tó yí tó fẹ́ gbà nígbà wọn sọ àwọn ẹran abo ẹran wọn fún ní kan ní mọ̀mọ́ ẹni ìwọ ẹran mọ́lẹ̀ láwọn èèyàn ní kankan láàyè mi ní táwọn bá fún ẹ tó fẹ́ sin ẹran ní ẹran tó bá sì fún bí ọdún mẹ́wàá mẹ́sàn-án kẹsẹ̀ pé iye tí ti dì <laughs> wọ́n bá ní wọ́n máa ra agbo ẹran fẹ́ bá ní ìjà yìí tí káàró ojú lè bá rí kò tó lé kóògùn wọn lè àwọn bá ń rà yẹn bá ń fáwọn èèyàn bá fẹ́ ti agbo ẹran gbà ẹ bá fẹ́ ti agbo ẹran gbà ẹ wò ti nítorí pé kí ni wọ́n fẹ́ gbà tí ìsìláàmù yẹn taa bá ti lè implement dáadáa kò sí jẹ́ tàkàlù ipe ìfàsẹ́yìn kan wà bá mùsùlùmí láíláí a máa lọ síwájú pẹ̀lú sọ Islam inú òjè kéèyàn ní àtikọ̀ dáadáa pẹ̀lú ọlọ́run rẹ̀ ìbádà rẹ̀ bàjẹ́ àdíkọ́sọ ike Islam kò ju ká kí òun ká gbáwẹ̀ káyọ sàká lọ àwọn àlámọ̀rí yòókù tó jẹ́ àbàlámọ̀rí tilé ayé tilé ayé ni Islam ọ̀dá sí ìlú ẹni bẹ́ẹ̀ kékeré ìbádà rẹ̀ ti bàjẹ́ ìbádà rẹ̀ ó ti bàjẹ́ fẹ́ yányán ìsinlọ́run rẹ̀ kéèké ìsinlọ́run gidi àwọn èèyàn mi ń bẹ tí wọ́n tún kọ ní nǹkan kan ti ànábì sallallahu alaihi wasallam sọ pé káàdà ti bá nu Isra'il tẹ̀sọ́ ṣùgbọ́n àǹbíyá àwọn ọmọ Israẹl àwọn ànábì ọlọ́run ní wọ́n ní ìlú lọ́wọ́ kí wọ́n ti ṣe ìlú lórí sóṣè ìlú lè dáńdé tọ́yẹ pé kálukú fẹ́ràn ara rẹ̀ kọjá bẹ́ẹ̀ ó fẹ́ràn fábì rẹ̀ kọjá bẹ́ẹ̀ ó fẹ́ràn ọmọ rẹ̀ kọjá bẹ́ẹ̀ ìlàbí sóṣèlú òṣèlú téèyàn ó ṣe tí ó tún máa fún fún pé láàrin òun àtọ́lọ́gbọ̀n owó tí ìṣètò àwọn èèyàn ó sì jìyà àwọn èèyàn ó sì jìyà ẹ ẹ òṣèlú ìsìlámù yẹn òṣèlú ìgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tí òun gbére gbére bí ọdún mẹ́wàá bí ọdún bí ọdún ọdún bí ọdún mẹ́wàá tó rí tẹ́ tọ́wọ́ ọ̀sọ́ ọlọ́run náà ìfowópamọ́ jẹ tẹ́tẹ́ ní òṣèlú ọmọ òṣèlú fẹ́fẹ́ ti tọ́jẹ́ pé gbogbo tọ́jẹ́ nǹkan gbádùn fáwọn èèyàn tí ó jàrí ọ̀rọ̀ nǹkan wọn ẹ tó ti òṣèlú bọ̀ nítorí pé ẹ rówó lára ẹ̀ àbáníkólé àbáníkódọ̀tì kí ló tẹ́ tún tòṣèlú bọ̀ wọ́n tòṣèlú bọ̀ tọ́jẹ́ pé ìnira gbà ní jẹ́bára lù ibòmí ìtọ́jẹ́ pé wọ́n ti ń kólẹ̀ mẹ́tì wọlé kú lọ kólẹ̀ mọ́ àsìkò kan kólẹ̀ àṣà one thousand lóṣù mo ti wà lẹ́ẹ̀mejì kí wọ́n tòṣèlú bọ̀ báyìí ẹ̀ẹ̀kan náà ti ń láwọn wá four thousand láwọn kò lẹ́yìn kò bá dé wọ́n tún ti ń darú bọ̀ nísì àbẹ́ ẹ̀kọ́ ni ọlọ́ngọba àtúnṣe àtòjúwe kéńké nù bẹ́ẹ̀ náà sì ni ẹ ń bá sọ yí pé ẹranko ń bẹ ní ká gé ní tó ní ọwà bàbárì ikú ìwà ẹranko ní àdé ìtọ́ sọ pé ká pa onísìnà tó ti di mọ́sán mo lánàá òun náà ní pé ó ti so yìgì kan tẹ́lẹ̀ ó sì ti súnmọ́ ògbìn rẹ̀ lọ́nà tó gbà dá sí ìdásíkò háì ó ó súnmọ́ obìnrin nínú lọ́nà tó bá dáa ní nìka òtọ́wà tó fẹsẹ̀ tó bá ìsìlámù ẹni tó bá ti ṣe yẹn ó ti di mọ́sọ̀t tó bá tún wá lọ ti lẹ́tọ̀ọ́ lóko pa tó wá sọ pé ah, ó wà bàbá rè ó wà tán rẹ̀ lo Islam ìyẹn mélòó wọn rí gbá wọn bẹ́ẹ̀ torí pé torí pé condition ti wà fún yẹn tó wá bá ní sọlá tó lọ pé tọ̀ kí ni ìyá rọ̀ṣọ́ lọ́wọ́ fọmímọ́ eré òjíṣẹ́ ọlọ́gbọ́n lọ́wọ́ rẹ̀ kí ló á ṣe oníṣàlẹ̀ olóòfin ìdùnnà yẹn anájú ọ̀sọ̀lọ́lá àtẹ́rẹ̀sọ̀ tí ìlà àdìlàkẹ́ gbàmẹ́lì bóyá òwò láwò pọ̀ jùlọ bá lọ́gbà yòrò ó ní rárá o àlóhùn ṣe òun ṣe ìfẹ́lẹ́ tẹ̀ anájú ọ̀sọ̀lá àti wọn jí ẹ làákẹ́ rẹ̀ ò sí ìfẹ́ nǹkan kọlù àbí ọ̀mọ mi ń jẹ́ pé yà á sì náà yọ àlẹ́sàtà àti wọ́n lọ gbóòrùn gbóòrùn ẹ̀rùn rẹ̀ wọ́n mọ̀ jẹ́kọ́ ìmú tí ó ẹwọ́n gbogbo ògbésẹ̀ yẹn bóòlẹ̀ fẹ́ ẹ̀rí ẹ̀tẹ́ náà ló kópa tòtófin bá le tọ́bá wà ìfẹ́sì ọ̀dà ju ètò ìpá àwọn lọ́yà ọmọ fi ṣeré ń kọ́ọ̀tù lọ tí ó wà á di gbé ẹni ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ìjàlè ìjọba ìrìnà owó ìjàlè ìjọba ìjàlè ìjọba wo ìjọba ló sọ pé kó gbé kọ́ńtáàtì fún yàn tí ó ṣiṣẹ́ ó dẹ̀ gbé kọ́ńtáàtì fún wọn. wọ́n ti sẹ́jọ́ fún wọ́n fún ní nǹkan kí wọ́n á ní olùdókòwò àmì ìbọn àwọn ọmọ gorí ara wọn láti sọ hàlàyé di haramu haramu di hàlàyé. bẹ́ẹ̀ náà sì ni ẹ sọ yí pé òfin Islam kò bá gba ti sọ bẹ́ẹ̀ náà sì ni ẹ sọ yí pé ìdájọ́ ìdájọ́ lè máa lò ń bi àbí ntọ́jẹ́ contract àbí ntọ́jẹ́ ìdíyàjẹ́ torí ló jẹ́ pé ìdíyàjẹ́ tẹ́ bá gbé wá lórí ẹ̀sẹ̀ kan ẹgbẹ́ ṣùgbọ́n kò jẹ́ gbọ́dọ̀ jẹ́ pé ẹ fẹ́ fi substitute tọ́lọ́run ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ bí àwọn èèyàn kan tí wọ́n rí pé kan nù àwọn eh, èèyàn mọ́sálásí ó ṣe sì náà ó kíyàwó yàwó mọ́lẹ̀ ní ìbá lóyún ní ẹ bá gẹ́ ìdánwò bá kà àbáwọn náà ni báyìí ti pé tòótọ́ ni wọ́n bá ní àwọn tòótọ́ ìdè mọ́sálásí fọ́dún náà. ṣe nígbàtẹ́ ẹ̀bà wá rí òfin ọlọ́run ṣe substitute ṣe substitute wà níyàn iṣẹ́ ẹ̀ṣẹ́ òkò bá tẹ̀lé ọlọ́mù kò bá tẹ̀lé ọlọ́mù rárá rárá àti rárá tẹ́ẹ̀bà ní kápá lórí ìjà tó yẹ tẹ̀lé à ní kápá lórí ìjọba ló ti kápá àrí mọ̀kẹ́ wá di lọ́wọ́ pé kọ́mọ́kì bẹ́ẹ̀ náà ni tí Islam bá ti ní èèwọ̀ tó bá sọ di ẹ̀tọ́ bí zìnà àjọtí àbí owó èdè gbígbà ọsọ di fún ara rẹ̀ tó bá mọ̀ fóun jí sọfìn mú mi nídìí títí túbà lọ́dọ̀ ọlọ́run kókó ọ̀rọ̀ yìí ni pé ìṣe ìdájọ́ pẹ̀lú nǹkan míì lẹ́yìn ẹ̀sìn ọlọ́run ìfọ́síwẹ́wẹ́ wà ń bẹ̀ wọ̀ ọlọ́ọ̀bá àdìkẹ́ lásọ yìí pé wà man lam yahkum bima anzala Allah fa ulaika humul kafirun Suratul Maida àyà 44 ẹnitọ́ bá ń fi nǹkan kan ṣe dájọ́ tó yàtọ̀ sí òfin ọlọ́run tó sọ kalẹ̀ fàwùlà ìgbà òrùka fíwú kékeré làwọn yẹn ọlọ́run sọ nínú forty tọ́tẹ̀lé ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ẹni tí bá ń ṣe ìdájọ́ pẹ̀lú nǹkan mi tó yàtọ̀ sí tọ́nà ọba àlejòọlá tó sọ̀kalẹ̀ tó yàtọ̀ sí ọ́n ṣe ìdájọ́ pẹ̀lú tó yàtọ̀ sí tọ́nà ọ̀n sọ̀kalẹ̀ fáwùlà ìkà ọ̀lùmọ̀ alábòsí làwọn yẹn àbòsí fìlè ó ní grade ìní àmọ́ ẹ̀yọ̀yàn kò lú ẹ̀sìn gẹ́gẹ́ bí lùkùn ọ̀gbìn sọ ya bunayya la tushrik billahi inna shirka la zulmun azim ìrẹ ọmọ mi lọ́rọ̀ pẹ̀lú ìkọ̀mọ́lọ́ ìrọ̀ pẹ̀lú ìkọ̀mọ́lọ́ lọ́gá àbòsí àbòsí ńlá ni ó sì ń bẹ́ẹ̀ ní àbòsí ètí òde ṣíríkù tí òde ẹbọ ọlọ́run tó sọ̀rọ̀ nínú àyà forty seven náà nínú súrà Maida náà wọ́n pé wàmán lámúyà fún bímọ anzala Allahu fàwùlà ìgbàwọ̀ olùfà ti àwọn tí wọn àwọn tó yẹ pé wọn ò máa ṣe ìdájọ́ pẹ̀lú tọ́lọ́ọ̀bá àlejò ọlásọ̀kalẹ̀ tó kókò kí ni tí tó fásitì nínú Islam òun náà lẹ́nu lè ṣe ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ kan Islam ọ̀farama títí ẹ̀sẹ̀ rẹ̀ tí wọ́n ń ṣe lójú táyé fásitì nù wò ẹgbẹ́ ìgbé ìmọ̀ máa ń ṣe ẹ̀sẹ̀ lójú táyé àbí àlùmọ́sẹ́rùn alẹ́gbẹ̀nà ẹgbẹ́ ìgbé ọ̀tá kú ti ẹ̀sẹ̀ lọ́rùn yóò dá máa pé ni yóò bá lọ́wọ́ tù wá yóò tù wá yóò tù padà díẹ̀ gbogbo bàbá ní fáàsì dèlè kọ́lọ̀ ń sọ àkóǹbì gbogbo ẹ̀rọ mọ́sẹ̀ wá ń káàkiri mọ́sẹ̀ alálàbòsí mọ́sẹ̀ afáàsì dèlè ìbẹ̀yẹ ládùú tí insha Allah ta'ala pẹ̀lú ògbọ́lọ́ á tún máa bá lọ́mbẹ̀ ní ọ̀la wọn bá tí ọgbọ́ ìkọlọ̀ jẹ́ òwúlò fún wa ṣe wọlé àná. اللهم اهدنا